alhamdulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run ikẹ́ àti ìgbé ọlọ́run kọlọba oníṣẹ́ ńlá níbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará alẹ́ àwọn sahaba àti ojú musulmi tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ àwa náà fi wá lè pàbá wọn yájọjọ pàdé pẹ̀lú wọn nínú aljanna kọ́lọ́n kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìdá mẹ́ta àgbẹ̀yìn rọmọdọ́nù ni a wà ọlọ́run lórí ibẹ̀ ọlọ́mọjò fò wá rú ọ nínú ẹni tó fi ṣe kòǹgẹ́ àánú rẹ ọlọ́njà wà nù wọn gbà fún wa ọlọ́run ṣàánú wa ọlọ́run innaka ala kulli shay'in qadir ẹ bá kàkín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن náà ni wípé ọ̀kan nínú ọ̀nà tá a lè gbà tú àyà yẹn la gbà tú ṣùgbọ́n àkíyèsí kan bẹ̀m̀bẹ̀ kí làkíyèsí náà onígbésùrà tá à ń tú yìí sí màkíyà ni àbí màdàníyà ẹ̀ dáhùn màkíyà tọ́yọ̀ abdullahi ibn salam ṣe n ti bẹ makki madina ló ti ni tọ́lá àwọn yahudi ọba àwọn ọjọ́ madina ni ẹ bá wọn tó bá rí bẹ́ẹ̀ kúrẹ́dà sọ wípé àyà yìí bá wí ẹ̀pọ̀ ló lórí ní àná ó di ẹ̀ṣẹ́ wípé ẹni ó bá sọ ahọ́n mi yóò rí kí mo ní bí irú Abdullahi ibn Salam bí irú Abdullahi ibn Salam ẹ ṣàkíyèsí bá ti mo sọ bẹ́ẹ̀ mo mọ̀ mọ̀ sọ báyìí tó bá rí bẹ́ẹ̀ ṣé kíní yẹn ò takora wọn báyìí ẹ̀yọ̀ kan nínú àwọn ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ látún ní ìrọ̀pá ajọ́mìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtẹ̀síru náà sì tù bẹ́ ọ náà wọ́n sì tù sínú tí àtọ́ àwọn ajọ́mìí ó sì lálàáfíà ṣùgbọ́n ọ̀nà míì náà ń bẹ tá a lè gba tú tó náà lálàáfíà ṣùgbọ́n tá a tún yẹn tẹ̀síìrù àwọn tó pọ̀ jù kò sì takora wọn nítorí wípé ẹni tá a dákọ àfi ṣàpèjúwe irú àwọn èèyàn bẹ́ẹ̀ á lóhùn gangan nìkan bó tiẹ̀ ṣe wípé hadith tá a mú wá sọ wípé àyà yẹn sọ kalẹ̀ tó ní ìrọ̀pá ajọ́ mi yìí. tó bá rí bẹ́ẹ̀ ní tí ọlọ́run bá sọ níbẹ̀ yẹn ó bá Abdullahi ibn Salam àtàwọn míì tí wọ́n bá rí bíi tiẹ̀ yóò dẹ̀ máa jẹ́ ẹ̀rí lábẹ́ tafsiru míì wípé àwọn tírà tí wọ́n ti lọ wọ́n jẹ́ olùjẹ́rìí sáà kò yé. ara bí agbọ́n títọ̀ sí omi ìbálọ̀ àwọn tíra tí wọ́n ti lọ bí àtàwọ́rọ́ bí àwọn tíra yòókù tọ́lọ ń fún àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ ọ̀rọ̀ àtẹ̀rí sí Al-Kùránì yìí wà nínú tíra ṣàgbọ́mí mọ́kànfẹ́ ọ̀rọ̀ akánmọ́ síbẹ̀ yẹn torí àwọn tá a jọ máa kẹ́kọ̀ọ́ ẹ padà lọ sínú tíra tafsiru ẹ̀rì díẹ̀ sí ẹ wá já mọ́ lọ́bi tó ní وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ọlọ́ni wa kọ́ọ̀lá ladina káṣàrù ẹ̀tún ti ní kọ́ọ̀lá sáà gbàgbé ń tàà fi bẹ̀rẹ̀ bí mélòó la ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́jọ mẹ́jọ ah ẹ̀yìn yẹn fọkàn sí nǹkan aláwọ̀ ní àwọn kèfèrí àwọn kèfèrí Mákà àwọn míì ní àwọn kèfèrí nínú àwọn ahlul kitab nínú àwọn Yahudi ṣe àgbọ́mìí ẹ̀pà àwọn méjèèjì papọ̀ ọ lọ ṣùgbọ́n gbà tó a sọ pé mọ̀kíyà àwọn kèfèrí Mákà so ti yẹ ṣùgbọ́n lẹ́yìn wọn àwọn tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn Yahudi náà tún padà ń sọ̀rọ̀ ẹ̀ bá ṣe ṣe rọ́pù rẹ̀ nù kí ni wọ́n ń wí. wọ́n ń sọ fún àwọn olùgbàgbọ́ òdodo ṣé ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ ẹni káwa náà wá jọ yín káwa gbẹ̀ ìsìn tẹ́ gbà yìí láókè àná khayra tó bá ṣe wípé anábì Muhammad sallallahu alaihi wasallam àtàlùkọ̀rọ̀ áánì tó mú wá tó bá ṣe pé oore ní tó bá ṣe pé dáadáa ní máa sábà kó náà àà àwọn èyí tí wọ́n tẹ̀lé Muhammadu wọn ní ṣáájú wa lọ́bẹ̀ tó wà já wọn bìlá àwọn mùsáàbù àwọn kéékèèké àwọn tí wọ́n wa ẹni o inú kọjá wọn tí èsì ẹ̀ràn wa tí èsì eléyìí tó jẹ́ wa inú kọjọ́ mi ké eléyìí ọba mi ké inú kọjá tálíkà ẹ̀wòrú àwọn ọ̀rọ̀ yẹn law kana khayra tó bá yẹ pé dáadáa ní alukur'ani yìí ni àti tí muhammad wa lápapọ̀ mọ́ sábà kọ́ àwa lè bá bá ń wájú àwa lákọ̀ọ́kọ́ gbà àwa lákọ̀ọ́kọ́ tẹ̀lé àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn wọ́n lè ṣáájú wa lọ sọ́dọ̀ ẹ̀ hmm. dáadáa o. ṣe pa àwọn Yorùbá máa ka kòwé kan wọ́n ẹni kò ṣe kí kò yí pòdò ọ̀yá ó ẹni yẹn pòdò ọ̀yá bá ṣe pa ọ̀dù ọ̀yà á lọ pa ọ̀yà léńje léńje kan báyìí torí pé kò sí sọ pé kò wọn wá ní ẹ̀ dáhùn ó ọlọ́run ni tó bá ṣe pé ọlọ́run bá lè sọ fún àníbà Muhammad gan sallallahu alaihi wasallam pé innaka la tahdi man ahbabit ó lè fẹ́ tó bá wọ ọmọ náà o ìmọ̀nà ilham àti tawfiq ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ wọ́n wá ń sọ fáwọn olùgbàgbọ́ òdodo wọ́n fẹ́ sẹ́rí wọn ni o sí ẹ̀mọ̀ kí láwọn àwùjọ wà yìí ẹni tí àwọn èèyàn máa ń sọ̀sọ́kùsọ ń pa rẹ̀ jù láyé wọn lẹ́ni tó bá dìrọ̀ mẹ́sìn ọlọ́run tó sì mójútó bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ òun yìí wọ́n á ní wọ́n ti gbàwé rẹ̀ ṣé ẹ̀sìn inú wọ́n ti gbàwé rẹ̀ mẹ́sìn wọ́n á sì kí láwọn yóò ti gbọ́rí láyé àwọn òkéwú tó bá yẹ pé bó ti dáanu báwọn bàbá wa náà bá ti máa ṣe nù àwọn bàbá yín ọmọ tó bá yẹn ìlúgbọ́ ẹjọ́ mi àwọn bàbá yín jẹ sọ tíra mélòó ní bẹ́ẹ̀ ń gbà yẹ tíra láyé ìgbà táwọn èèyàn fi tẹ̀síìlú jàrá lé ní ìjà ẹ dákun èèyàn mélòó ní kàtọ̀ sí ìjà lálé ní maláyò ní tàwáyé gbogbo àwọn tí wọ́n jọ mọ́ wa táwọn ajá wọn máa kí wa ìsán fojú kan jà lálé ní ẹ máa ti ń jẹ́bẹ̀ ọba àtẹ̀fù sí ìrònà oníjọ ẹ bá ti dé fáná bí báyìí lẹ́tì lọ́ra jà lálé ní wọ́n máa fi sáwí wọ́n fi gbà lẹ́gbẹ̀ẹ́ àwọn máa fi yàn já àfà fẹ́yàn máa kí wa níbi tí wọ́n bá tún ti rí tẹ̀fsíìrù gan kọ́ ìyẹn mélòó ni wọ́n ń ka wọn jù níbi tá ń níbi dòrósìlà wàléyà sábò màsá ní nǹkan kan tí wọ́n fi ń já afáǹgbà ni ẹ dákun níjọ́ ni wọ́n ti fojú kan ojú tí àwọn bẹ̀rẹ̀ ẹlòmíì wà ń bí bóyá lórí jà lálẹ́ nìyí bóyá lórí ní tí wọ́n fi ń jẹ́ àfáàǹgbà náà wọ́n gbìyànjú o ṣùgbọ́n kò sí nǹkan ìmájìnà ìmájìnà ẹ wórí ilẹ̀ lóde àlù ẹ rádúrà àwọn kéékèèké tán ti àkùránì sórí nínú àwọn àfáàgbà náà ta ló àkùránì tí wọ́n bá ra bóyí tọ̀ ńlọ́rùn lókù wọn àyè àkùránì tí wọ́n bá fẹ́ pín tọ̀ ń lé tí wọ́n wá ara bọ̀ lọ́rùn ló kù ilé òfin kí gbogbo ajá náà sì ní bá wọn báláǹsì kí o àwọn ajá náà sì wọn gan sì ní tí o bá ti fẹ́ kàǹkà yóò gbé Kùránì lọ́wọ́ ni kò sí kan nù wọn tí ó ṣe wá sí tí ó rí náà sì fà láì gbé Kùránì síwájú láì ju ojú ẹ̀ síwájú yóò kàkà kùkà ká mẹ́jú mẹ́nu ni kò sí ìtọ́gbọ́ wà sí wọn tó ní rí pé ka tó kà ṣe bó ṣe wà nù ló ṣe kà kò sí kankan ni o bọ ẹtíkẹ́ẹ̀tì ẹ̀ nínú ti yọ kankan kó ń bẹ́ẹ̀. ní rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdiru wọ́n lè fi mí ní ìbáàdì yìí sí torí àwọn irú ààyà yìí mí ní ìbáàdì yìí wà ń bò ìyẹn lọ́pàá láyé mi jẹ níbo mi sì so ìtí wọ́n bá ń kà lọ́wọ́ nígbà mi kò ní sí yẹn bí àwọn òfìsì àtàwọn nǹkan míì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí wípé wọn kì í wọ inú alukur'an ìyẹn lọ́pàá láyé mi ti gbogbo wáàsí wọn ní dá irọ́ ó ní scope ṣé tí mo sọ ẹ̀ sáájú ẹ̀ sá ó ní scope gbogbo àwọn afáàgbà náà ó lè tí wọ́n bá sọ̀rọ̀ èèyàn ti mọ ibi táwọn ibi tọ́pìkì láyìn wọn máa kìí jù bẹ́ẹ̀ lọ àwọn àyà kan bẹ̀ẹ́ ti rí tí àwọn àwọ̀ àmúti aláwùjọ ẹnu àwọn bàbá yìí náà ti gbọ́ torí pé bí wọ́n ṣe àṣe máa ń dá ìlà wa ṣe wọ́n jù máa lọ èèyàn mélòó ní ọ̀fẹ́ ẹ̀mọ kó tí bá alẹ́kùn sí àmú àmọ́ kó tí bá alálẹ̀ dín náà mẹ́kọ́ wọ́n ti gbọ́ lórí rédíò àgbọ́fàyà ó ní scope ó ní. sálàyé mi ti yé ẹ̀rìgẹ́ ó ti láwọn àyà kan ó ti láwọn kan ó ti láwọn àtà kan ẹ̀hẹ̀n àwọn ibi tó bá tó so mọ́tà kò fẹ́ nù wọn tí ò ní sọ̀tàn àwọn àtàn àwọn ayé ànábì Musa ìtàn kìíní kankan kan báwọn ni kì í ṣe pé ká wọ inú ma. wọ́n á máa àdírẹ́sì social issue tó bá wà ń gbà náà bóyá kankan jáde bóyá látọ̀dọ̀ wọ́n látọ̀dọ̀ àwọn afẹ́ ẹgbẹ́ wọn míì tí wọ́n fẹ́ gbé nǹkan míì wọlé torí tí wọ́n jẹ ẹ̀hẹ́n àwọn tí wọ́n bá jó ní déédé nu wọ́n mọ́ àdírẹ́sì. ẹ wàá rí àwọn àyàfi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan táwọn jókòó dáadáa ń bí ìmọ̀ níwọ̀nba especially fíkìú Málìkì yẹ́ra àwọn tí wọ́n yẹ pé wọ́n gbìyànjú ń bẹ̀ E láwọn míì náà níwọ̀n ń bá níbi èdè níbi lọ́gà wọ́n gbìyànjú mẹ́ ṣùgbọ́n náà àwọn tó wá lẹ́yìn lẹ́yìn aláàkọ́ ọmọ ẹ̀dẹ̀ rí pé yọmọ lọ pẹ̀lú aláàkọ́ pẹ̀lú haúsá àwọn tó nínú wọn ibi ògùn ni a ti gbóná ee ìparìpà ah àwọn ògùn burúkú àwọn ájìmí burúkú ọlọ́nkọ́ ọlọ́yọ̀ ilé iná àà ah, níbi eléyìn ọ̀gá ni ẹ tí wọ́n fi ń já àfàǹgbà náà ìyẹn ló fà pé ńgbà tí ìmọ̀ dé kò sí mà ń lẹ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńgbà náà náà àwọn tí a kọ́kọ́ tójú bọ ìmọ̀ bó ti tọ́ àti bó ti yẹ pàápàá tó ní ìmọ̀ ẹ̀sìn nú àwọn alìsùnà àwọn tó kọ́kọ́ tójú bọ̀ mọ̀ táwọn ò mójútó ìmọ̀ ẹ̀sìn bó ti tọ́ àti bó ti yẹ bíi tawhid bíi fíkìú tí èyí sọ̀rọ̀ fíkìú máàlìkì nìkan àgbọ́yé ẹ̀sìn tó lálàáfíà òṣèlú fíkìú gbogbo ẹ̀ àwọn táwọn kọ́kọ́ tójú bọ̀ ọrụ èdè àti ń bá ti ṣẹ̀sìn ọ̀rọ̀ ìbáàdà ní mójútó àwọn Sufi ẹ̀rì pé nítorí pé wọ́n sì ń bá àwọn èèyàn kan pàdé wọ́n lọ mọ̀lúdì wọ́n lọ kí àwọn èèyàn náà lọ́mọ kí ó tó báyìí wọ́n ń kọ́ kéwú lọ́dọ̀ àwọn míì ti wọn káàkiri tí wọ́n ti ń gbọ́wọ́ káàkiri àmì lọ ilẹ̀ lábánu wọn lọ Iraki lọ lọ ọ̀kan tó máa lọ kálà àwọn míì lọ Morocco lọ gbogbo ẹ̀ so wọ́n bá lárúbáwá pàdé wọ́n sì gbogbo wọ́n mójútó èdè àlóga yẹn dáadáa àti ìbàdíyàt ruhiyat wọ́n mójútó bẹ̀rẹ̀ ṣùgbọ́n àgbọ́yé tó lálàáfíà àwọn lo ẹ̀yìn bẹ́ẹ̀. nígbà tí alùsùnà bá wá dé tí wọ́n wá ń ṣàlàyé òdodo ẹ̀sìn wọ́n mọ̀ ní lọ́wọ́ kí á nà khayran máa sábà kù wọ́n ṣe pọ́n mọ̀ táwọn bàbá báyìí èmi àtẹnìkan ń sọ̀rọ̀ jẹ́ mo wá bí ẹnìkan ní à àwọn bàbá eléyìí kì í ṣe pé àwọn tó máa kéwù mọ́ àwọn á ń rọ kéwù ni ìrọ̀lá sí ìrọ̀lá sí títí di ìsìn náà lójú àádọ́ alálùsì kékeré mélòó gan làwọn náà mọ̀ ìjọ tí yẹn bá rí ẹni ọmọ kéwàá rẹ̀ yẹn ó balẹ̀ ah tó bá rí àwọn ọmọ àwọn ọmọ lárúbáwá tẹ́ pé àwọn àjànú kí ó àwa náà kàn gbìyànjú torí ẹ wo káàlì mọ̀mọ̀ kí n sọ̀rọ̀ síbẹ̀ ní bá mú wa tíra kan bẹ bá fi wọ́n yín sí tíra mọ̀já aládùúgbò kékeré twenty thousand nígbà táà ń ṣe dìbò táà ń ra ibùdó àkìlẹ̀ èló là ń ra àgbà yẹn náà sẹ́yìn ilé yẹn náà tèmi ò rántí mọ́ one five ahán mo sáà ń sọ fáwọn èèyàn pé one five lè mìíràn tíra yìí twenty four thousand àbí nǹkan ní bójú eh, ọgbọ́n padà ń ta nígbà tá a ní káwọn ọmọ ọmọ rẹ àbí forty kíní kàmọ ẹni lẹ́yìn inú àfi náà ṣe ń bá twenty kíní kàmọ ní one five ní méjì one five ẹ ẹ má bi tí mò ń lọ kò sínú tí àtọ́ wọn o kò sínú kíni. ní tíra tán tíra wọn ní ìṣèlè gbígbé tíra tẹ́ ra wọn mílíọ̀n bẹ́ẹ̀ o níbo láti wá ń lárúbáwá àwọn láìbírì pọ̀ kò ní ìdíkọ́ fowó rẹ̀ rà sáwọ̀ bẹ̀ lọ ìrùkọ́ mi tiẹ̀ kódà bọ́ bá ní ọbẹ̀ takú síbẹ̀ wọ́n fọ́n níbi tó máa dé sí tó ti máa kàtí àtó ti máa ṣe ojú ẹ̀ ara àfáà wà níbàdàn ara wọn lọ́wọ́ eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ ọlọ́run jẹ́ wọn láṣeyọrí lórí ẹ̀ ọlọ́run kó bá lọ sáwọn àbí dáadáa fún wa ńlẹ̀ yorùbá yìí àbíbò lẹ́yìn mọ̀ pé láìbírì wà ńlẹ̀ yorùbá yìí tí ń ṣe láìbírì àfa àkọ̀kan tó ní lé tó jẹ́ public library tó dẹ̀ ti mùsùlùmí. àwọn jàmíà ti wá ń bí àwọn ilé ìfẹ́ bá débẹ̀ ìwé wo ló ká sọ tòótọ́ ẹ bá lọ àwọn ibi tó bá ní ṣe pẹ̀lú àrọ̀bí àbáyé àbí sàmìsọ ẹ ní rí tíra àwọn tíra àti iléwé pupa tó ti pẹ́ láyé òlò mọ́ ẹlẹ́bàámi àwọn tíra tó yẹ kán ti kó dànù kán ti kó tíra mi wọlé lẹ́yìn rìsáàchì táwọn èèyàn bá ti kọ́ nǹkan kan lẹ́yìn màbà tíra mi lò níbẹ̀ ìrọ̀gbọ́ ẹjọ́ mi yé ṣùgbọ́n ní ilẹ̀ lárúbáwá tẹ́ bá rí tíra ẹlòmíì gan-an gbogbo mọ́ṣáláṣí yóò gbà ó bẹ́ẹ̀ ni ó èèyàn kan gbogbo mọ́ṣáláṣí yóò gbà tí a rẹ̀ ó tó bẹ́ẹ̀ lẹ́yìn kó yí yàrá kan kábà ẹ̀kọ́ ni àmá ẹni tíra tó pọ̀ ó tó bẹ́ẹ̀ o tó dẹ̀rú ẹ̀ ò bọ́ ọ̀tá mọ́tò rẹ̀ kò lè ra tíà o ibi tá a ti wá ń yálé gbé tá a ti ń ṣe gbogbo ẹ̀rùn mọ́ra wọn kankan bí ojú ó bàlánsì yàrá wọn àwọn tí wọ́n ní tíra àti bílíọ̀nù ọ̀rá wà o lórí ọmọ sọ fún ọ tí wọ́n ń bi tẹ́ kí wọ́n ń kọ́ ilé alájà fún láìbìrì ara wọn mo rò gbọ́dọ̀ ayé mi ti ilé alájà ni mo kọ̀ fún láìbìrì bóò lẹ́sìn wa máa fi eléyìn òwe ẹni tí ọ̀ka tẹ̀síìrù mi jù jàlá lẹ́yìn àwọn àfáà ó tíra wọ́n ó tún ní tọ̀bá àti rẹ̀ moses mọ̀ sọ́kẹ́ tọ́bọ̀ àbáyé eléyìí ọ̀bẹ́lẹ̀ mu tọ́bọ̀ àbáyé mu lẹ́yìn ìgbà wọn ka tán wọ́n tó ka art tẹ́yìn bá ní ọlọ́ní ah, yàrá lẹ́ni tọ́bọ̀ àwò ah, tọ́bọ̀ akọ̀ <laughs> tọ́bọ̀ alódi nìkan àbí tá a bá ń kọ yín ní kíní àyè tọ́bọ̀ kí ah, eléyìí ti ti tíra rà tó ẹ̀kọ́ ẹ wá rí ìsọkúsọ tí wọ́n ń sọ sí àlù torí pé ń tà ń sọ yẹn wò yé wọn ó strange sí wọn wọ́n wà fẹ́ fẹnu bàjẹ́ wọ́n ní wọ́n ń bọ́ àwọn bàbá wọ́n ní wọ́n ń ṣe gbá torí kí á wò wípé sẹ́yìn lẹ́wà sáwájú wa níbi dáadáa ni ẹ̀yin wo ijó wọn bí yín tó yẹ kí tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n rí kí wọ́n fi fi á kí ó àwọn bàbá wọn wọ́n rí tán fi láwọn akọ́mọ tèmi náà ti ẹ̀rí báyìí lóòótọ́ níjọ́ wọn bọ́ wá rí pé irú àwọn bàbá tí wọ́n rí tán fi fi wá sílé kéwù àwọn sọ pé tí wọ́n wí ò rí bẹ́ẹ̀ wọ́n àgbẹ̀ kí ni ò rí bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ lẹ́nu tí ẹni ò ti rí bẹ́ẹ̀ àwọn àti wọ́n mọ̀ wí irú jàlálà táwọn bàbá yẹn ń lò nígbà yẹn wọ́n mọ̀ wá pé àwa bí ọgán ọ̀gbọ́dọ̀ sọ pé ò bẹ́ẹ̀ láti wá níwọ̀ ẹ̀rì tẹ́lẹ̀ mi ọ̀dà sí bàbá kìíní ọ̀wà máa kéwù ó sọ báyìí. ìlànà tó ti pẹ́ nínú ìlànà aburú ni law kana khayran ma sabaquna nǹkan méjì láàjọ ń bẹ̀ ó náà ní wípé àwọn sàábì ànábì ti sáwájú àwọn èèyàn kan tí wọ́n ríra wọn káwọn dáa jù wọn lọ ní tí wọ́n wá ṣáájú lọ bẹ̀ yẹn kò sí ọ̀nà míì mọ́ ẹni ọba ti ṣáájú ti gbáfí bí wọ́n bá wá lẹ́yìn wọn wọ́n tò sí wọn lẹ́yìn kò yé yín bó tẹ̀ ṣe pé ọlọ́run lè gbé ẹlòmíì síwájú nù wọn a máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí Abubakar ṣáwájú rẹ̀ ìgbà Islam kò sẹ́ni tó bá ṣùgbọ́n nínú ẹni ọ ṣáájú ọ gba Islam ó bá àwọn kan ó àwọn kan lẹ̀ ṣùgbọ́n kò bá àwọn bákiri ẹ gbádùn mi bá àwọn bákiri o ṣùgbọ́n ó bá àwọn kan àwọn kan a ní harvard ohun àwọn wí papọ̀. àwọn ti gbá o. <laughs> ìwádìí ó gbìyànjú ni bàbá gbìyànjú ọ̀nà ń fẹ̀ àdárùbùnù àtọ́rí kò lè wá àṣẹ ẹni ó bá gbàbẹ̀ ó náà débi tí ń lọ ó náà débi tí wọ́n dé ẹ wá máa gbọ́ o máa gbọ́ o ibi tá à ń lọ tí mo fi ń sa analysis tí mo ń ṣe yìí o èyí táwọn sàábé tí wọ́n rí fáà sí yẹn tí wọ́n wá ṣáájú lọ bẹ̀ sóore ni àbí èso rẹ̀ ẹ̀ dáhùn oore ni tó bá ilé jẹ́ oore tó yẹ kí àìfẹ́ gbàgbọ́ ló máwọn yẹn máa sọ pé kì í sóore gbogbo ẹni tó ní gbàgbọ́ irú gbàgbọ́ wọn ló mọ̀ pé oore ni tó sì mọ̀ kí wọ́n ti ṣáájú a jẹ́ wípé nǹkan kan ò ní jẹ́ oore mọ́ àyàfi kan ti ṣáájú lọ bẹ̀ ah, ẹ tẹ̀lé mi rárá o a jẹ́ pé anything kò ní jẹ́ oore mọ́ nú ẹ̀sìn yìí àyàfi kó jẹ́ pé àwọn tí wọ́n ṣáájú náà wọ́n ṣáájú lọ bẹ̀ gbogbo tí ọba ti wá jẹ́ ní tá a pè ní oore tó ṣe nínú ẹ̀sìn yìí ó gbọ́dọ̀ jẹ́ wípé àwọn ẹni lọ tẹ̀lé àyàfi tó bá fẹ́ sọ wípé ní táwọn kẹfẹ́ yìí ń sọ lọ correct o tọ́ ọba ilé gbà pé ọ correct ṣe mọ̀ pé nǹkan méjì wọ́n fi rinlẹ̀ nǹkan méjì nìbọn wọ́n dispute kan aláwọ̀kọ́ ni asibakiya sísáájú wọn asábùkù wọn ẹlẹ́ẹ̀kejì tó yẹ kí wọ́n fi rinlẹ̀ fún wọn tí ọba dé ọlá fún sísáájú wọn làwọn wá ń takò ó ní pé nǹkan tí wọ́n ṣáájú lọ bẹ̀ láti gbàgbọ́ láti tẹ̀lé wọ́n ní ìṣòro eléyìí tó túmọ̀ sí pé táwọn náà bá gbà pé oore wọn bá tẹ̀lé wọn tí wọ́n bá dẹ̀ tí ń tẹ̀lé wọn wọ́n mọ̀ tẹ̀lé wọn lọ ni àtàbí àyìn ìrọ̀pá gbọ́mi yẹ bá tẹ̀lé wọn o náà ni tẹ̀lé wọn níbi wọn ìyẹn yóò máa padà ọ̀rọ̀ mọ́kúntùbí a sọ yẹn ní ìṣàwọ́ wà fi nǹkan méjì rìnlẹ̀ a fi nǹkan alákọ̀ọ́kọ́ rìnlẹ̀ wípé wọ́n ṣáájú wa a fi nǹkan ẹlẹ́ẹ̀kejì rìnlẹ̀ pé tí wọ́n ṣáájú lọ bẹ̀ lóore a jẹ́ wípé tí wọ́n bá ti ṣáájú lọ bẹ̀ kò ní jóore ah, ṣé mo ṣe sọ̀rọ̀ sóyè wá sá ó yìnbọn important ká gbọ́ yé o tí àwọn ẹ̀yẹn àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá ti lè ṣáájú lọ síbẹ̀ kí wọ́n wá ní wọ́n fẹ́ mú nǹkan kan wá lẹ́yìn tí wọ́n sí mọ́ kó o níwọ̀n náà fẹ́ ṣáájú wọn bí eléyìí àwọn fẹ́ ọ̀rẹ́ rárá tó bá a sọ pé ká lóore ní tó ń sọ làṣàbà kú ná ilẹ̀ ìhì láwa máa sọ sálàyé mi ti tó wá pé tó ń sọ yẹn lẹ́fìrí nínú wọn tó ní máa ń kí ànà mùsítánán ẹni ó bá ní ìlànà tó bá lóun fẹ́ tẹ̀lé tó fẹ́ ṣe súnà fálẹ̀ ṣítánà bí ìlànà àwọn tó ti kú nínú àwọn sàábì àtàwọn tó gbẹ̀kọ́ lọ́dọ̀ wọn tẹ̀lé ẹni tí ó bá sọnù yọ pàtàkì tàn torí ẹni tí ó bá jogún kógún yọ pàtàkì ẹni tí ó máa wá ìmọ̀nà káàkiri níbi tó yàtọ̀ náà padà síbi àwọn tọ̀hún torí òun náà lè dispute kí wọ́n ṣáájú òun ṣùgbọ́n lọ́dọ̀ tiẹ̀ náà ọjọ́ wọ́n ṣáájú ṣe é orí débi pé wá tẹ̀lé wọn wọn lórí àbí ń dá tó lẹ̀ ah, ṣé kí ní ẹyẹ wa sá tí kì bá ti ṣe bẹ́ẹ̀ ó gbọdọ̀ jẹ́ mùsùlùmí kọ́ ọmọ àrùkọ́ fẹ́ dá nǹkan kan lẹ̀ tẹ̀lé ní tó ti wà ńlẹ̀ ńlá fi máa bí ọ́ lójú àtọ́ bá nǹkan wá nínú ẹ̀sìn pé ẹ ìbúlẹ̀ ti kọjá pé ṣe ara níbi máa ṣe ṣe tèmi àbí bá àti ṣe ń lẹ yorùbá nù ilẹ̀ yorùbá kọ́ ló lẹ̀sìn ẹ̀sìn gbogbo àgbáyé ní islam báwọn bàbá wa ti ṣe nù ọlọ́run rẹ́yìn bàbá wa sí wa o àwọn bàbá yín yẹn ṣùgbọ́n bí táwọn bàbá yín bá ti tẹ̀ láwọn tí wọ́n sábà kú náà àtẹ̀lẹ̀ bí bẹ̀kọ̀ bàbá wa náà wọ́n kọ́ dálé kéwìlẹ̀ ìbáwọn náà wọ́n fi mẹ̀wàá gá máa kírun síbẹ̀ ní àyíbẹ̀ kan àwọn níbi 90s ẹ̀rí pé gbogbo ọ̀dọ́ ọkọ̀ débí nínú súnà àwọn afáàtà àkọ́kọ́ mọ́ àwọn afáàlẹ̀ lárúbáwá tí wọ́n wá láti Saudi nítòsí fa ni pé àwọn èèyàn lọ Mọ́kà lọ́dọọdún wọ́n mú tíra bọ̀ wọ́n mú nǹkan bọ̀ àwọn tíra ṣẹ́kù wọn bá àwọn tíra ṣẹ́kù tèmi ṣẹ́kù Ibrahim Abdullahi gbogbo àwọn bá àwọn alẹ́ ṣẹ́kù nǹkan àwọn làwọn kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ sáǹdì fíkéwù wọn la kọ́kọ́ mú jọ táàmà pé mi based on mazhabi wọn ìyẹn ò tí ì yọpọlọpọ náà tọ́líbù lè lèmi títí dìs ní tó bá di fíkéwù hanabila làwọn ará Saudi kì í ṣe pé tùmọ̀ ń tà ń sọ ní pé tí wọ́n bá ti sọ ní correct o rárá o pé fẹ́ nu o ṣùgbọ́n hàǹbàlíyà ò já nínú àwọn tí wọ́n máa rọ̀ já láwọn àgbà yẹn níta wá máa sọ ní pé ọ̀nà kan ní ká máa múlẹ̀ ẹ̀lẹ̀ tàwa fẹ́ forí kalẹ̀ ẹ̀rí gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́ ń ṣe súnà ń gbà ká máa mú orúkọ lọlẹ̀ ní àwọn ẹlòmíì sì ń bẹ lórí ẹ̀dì sí kí táwa fẹ́ forí kalẹ̀ ká máa mú orúkọ lọlẹ̀ kò sí lálàáfíà bàbá àwọn àkàǹbẹ nílùú wa yìí wọ́n ti wà níwájú ọlọ́run ọlọ́run bá kẹ́ wọn sẹ́gbẹ́ mọ́ sọ fún wa pé àwọn tí wọ́n ka tíra màlìkíyà àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ bàbá yìí ni pé ara òwọlé yẹn máa mú lọlẹ̀ àwọn yẹn takò wọn ẹ̀yìn ara lọ kó tíra bá wọn àwọn tíra kẹfà kẹfì yàtọ̀ sọ̀láti nàbí bàbá bùn báàz Albani sara Saudi ẹ ti gé ẹ̀tẹ̀ ní sùn access sí tíra àwọn ò lè tó access sí tíra Saudi àwọn afáwọn Saudi kó tó wá di pé àwọn tíra àti wọn náà ń dọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn láǹfààní ara táwa ti sin fi yàtọ̀ sáwọn àtijọ́ ní ìsìn àǹfààní wà láti kàtí àtàwọn àfa yámà níṣe táwọn àfa ní sàmù táwọn àfa ń sáwọ́dí nígbà yẹn àfa mi sọ́ra ni wọ́n ní àṣẹ̀sì sí pọ̀ jùlọ sálàyé mi ti lẹ́ẹ̀fì ní kò gbogbo wọn ibẹ̀ ní afẹ́kọ́ máa wọ́n lọ ní tí wọ́n ń ṣe àwọn náà ó dé fìlà pupa bí wọn ó fi white gbà ní òkèlú ó fi sàmì àṣà rí wọ́n fi ra wọn ti sí ibi tí wọ́n rí pé mọ̀ wà nìkan nù ṣùgbọ́n ibi tí mọ̀ wà pọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn gẹ́gẹ́ bẹ tá à ń ka níbi alukur'an nítorí pé ìlànà mísírà ní kur'an gbà dọ́dọ̀ àwọn tó gbà dọ́dọ̀ wà láfi ń kà tí mi ò sì correct mi bẹ́ẹ̀ táwọn míì nínú àwọn àfá àwọn náà bẹ̀ ti change àwọn nǹkan mi ìrọ̀kọ́ ẹgbọ́ mi tí yóò jùmọ́ tí wọ́n bá ń ṣe ń bẹ̀ láwọn ẹgbẹ́ mọ́ ṣe ní nǹkan ti fẹjú law kana khayran ma sabaquna wọ́n á máa ní wípé tó bá ṣe pé oore ní ní tí muhammadu sallallahu alaihi wasallam ní tó mú wá alkùránì tọ́lọ ń sọ̀kalẹ̀ fún máa sábà kú náà wọ́n ní sáwájú wá lọ́bẹ̀ kí ni jẹ́ ń sọ fún wa wọ́n sọ fún kíkà máa bọ̀ lọ́dọ̀ àwọn ilẹ̀ ìbìrì pípẹ́ níbò míì wọ́n ní wàkọ́lá lẹ́dínà káfàrú lílẹ́dínà àmànú tẹ́bí ẹ̀wù sàbí ìlànà wàlìnà àmìlà kọ̀ọ̀kọ́ yá kún wàmáhùn bí hàmìlì nàmín خطاياهم من شيء إنهم لكاذبون وقال الذين كفروا سمعنا تعليم صف وقال الملأ àyó lè bá àwọn ẹdìdí àrọ́fù ẹkùnrin ẹkùnrin ẹkùnrin láti dáńkà bùtù bí ẹ̀fọ́ bí yusuf mẹ́wàá kan àbí mẹ́ẹ̀ẹ́dógún àbí twenty <laughs> àbí mẹ́ẹ̀ẹ́ ó lé mẹ́wàá díẹ̀ bẹ́ẹ̀ kọ́ wàkọ́ọ̀lá lẹ́dínà kásàrú lílẹ́dínà ámànú tàbí ẹ̀wọ̀n sàbílànà wàlínàhmìl kọ̀kọ́yákún wà máa hùn bí hàmìlínà min kọ̀kọ́yáhùn min ṣẹ́yìn ìnáhùn لكاذبون وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياهم wọ́n ní pé ẹ máa kọ̀ wọ́n sọ fún ibi tí a ń lọ nù o pẹ̀lú tá sọ́n bí iná ẹ̀pọ́n bí tẹ́ wá ń bá jó orí ní àwa láṣáájú mẹ́ ẹ wá tẹ̀lé tíà ìlànà táwọn táwọn wá ní ẹ̀tẹ̀lé wọ́n lè máa sọ fún yín pé lànà tí ò dáa ni bí wọ́n bá lẹ́sẹ̀ ní àwọ̀ bá ń gbé tó bá dọ̀rùn ẹ̀rí kan bẹ̀rù ẹ dákun ṣérù rẹ̀ náà máa ń sọ àwọn àtàwọn máa ń sọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dáhùn àá ẹ máa dúró iye ṣéwù jáni ẹni tó bá tẹ̀lé lànà ohun yìí òun mọ̀ wà lìjẹ́ náà ebi tó à wọ́n ní kan náà àwọn ṣéwù sọ kí gbogbo ẹni ọba ìjọ máa lẹ́yìn òun wọ́n à níbi ilé ìrèbí èrè kankan nù sáré tí ẹ̀ bá gbọ́ ara tí táwọn afá máa ròyìn fún ìyàpójú òkú nínú sáré ẹ̀rọ báyà bí ò ní báyà èyí ò kéde ìyàpá ti rẹ́ni báyà gbé à ẹjẹ́ bá tẹ̀lé lọ <laughs> wàhálà yóò ọjọ́ yìí bẹ́yìn méjèèjì yóò yí tíkẹ́tíkẹ́ ara àlànà ẹ̀tàn láti kọ́ àwọn èèyàn kó ń bi òdodo ni ẹ̀yìn ah ìtọ́ àwọn mú wáyé náà ẹ̀kàn ní torí ẹ̀ ló fa wípé ká máa ní sọ̀látì fàtí ànábì náà ló fún mi torí challenge pé kànábì ò mú wá ni ìrògbé ẹgbọ́n mi yé gà tó bá ṣe pòun ló dasí ládá tí ń bẹ́ ń bẹ́ tó báyìí ànábì ọ̀wá mọ̀ àwọn sàbí ọ̀wá mọ̀ ẹwà ni ara ànábì náà ló fún bóò ló sì fún ọ sọ lálára ànábì ni ọmọ kẹtọ́ bá tó lójú oorun àwọn yóò ní àlákàlà ni ànábì wa báwọn ni o lójú ayé báyìí ló ti sọ fún ọ ah, lójú ayé ni láti justify wípé ká lè ṣe rọ́pùtù rẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì táàfi fún lágbára ni ó náà mọ̀ pé òun parọ́ ni ọmọ ó sì mọ̀ pé á nà kí òun pẹ̀lú wípé ọwá ní kíní ládà rẹ̀ gan rí ẹ̀bá ka yé báyìí ó tó yẹ Kùránì báyìí bó àjò ti ajẹ́ ànábì náà lọ sọ bẹ́ẹ̀ ẹ má ti tẹ̀lé wọn níbi ilé ìbéèrè kan ló sáré ìwọ gan kan

tí bá mọ̀lá rọ̀ ọ̀jì sọ pé sí kíra lọ́wọ́ ayẹ́ká máa sọ fúnra ànábì tí máa rọ̀ búkà fi wá kéré wájú rẹ̀ ọlọ́mọdé sọ̀rọ̀ wàyí dàlámù yá tàdí omi hìn fásà yà lọ́nà ọlọ́run ni wàyí dàlámù yá omi hìn ọ̀gá lọ́lọ́ níbi ọ̀rọ̀ sísọ ó ní ìgbà tí à ń ti mọ̀nà pẹ̀lú ẹ̀ tọ́lọ́wọ́n bò ti fi wọ́n mọ̀nà lọ bẹ̀rù eléyìí tó kù nìkan fẹnu bàjẹ́ ẹ̀dẹ̀ lọ́mọ gbogbo nǹkan tó bá ti da, tí ò bá ti sí lọ́dọ̀ àwọn èèyàn strategy tó kù tán máa lò ó náà nìkan fẹnu bàjẹ́ ẹ rí i pé strategy yẹn náà ní gbogbo àwọn kẹfẹ́ yìí lò pẹ̀lú àwọn anábìọ́lọ́ àwọn ẹ̀ńtẹ́ kéwìrì ni orí rẹ̀ ti dàrú ó nìdí tọ́jú ni rárá o wọ́n sàǹkan sí ni a fi ń wí kàtìkàtì tí ẹmọ̀ pé ẹni tá a wá ní wí kàtìkàtì orí rẹ̀ ti dàrú wọ́n sàṣì níjọ́ tá a bá wá ní wípé a ní ìdí iṣẹ́ ìyanu tó wá sí iṣẹ́ ìyanu sẹ́mọ̀ pé kò ní ṣe pé ń wèrè mọ́ ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ apá àwọn òbí náà kalẹ̀ ó sì ń kankan ó kó ojú ọjọ́ ọ̀sẹ̀ mi wọ́n wá ní pé wọ́n wà ní òpìdánì ẹ̀tí ní nǹkan báyìí ó ti bọ́ síbò mi wọ́n sàmọ̀ wà kẹ́kan sọ ah, Muhammadu tẹ́ ẹni ọlọ́run rẹ̀ tẹ́ ẹni gbogbo tí ń wí tẹ́ ẹ̀sì ma ti ń wí tásárì pé iná ma yọ alẹ́mọ̀wọ́ bá sọ ẹnìkan kọ́ ní jáde a mọ̀ pé ọmọ akọkọ̀ máa kà lóòótọ́ a sì mọ̀ pé àwọn tí ń sọ yìí àmọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹnìkan ń bẹ nínú àwọn tóun ti mọ àwọn ìwé ìjọ òní ń kọ́ ṣé ẹ ti lọ àbí ẹ ṣe máa fi ẹnu bá ṣe èèyàn jẹ ẹbẹ ẹrí wọn ó wà dàbí àgbàlagbà ọmọ èké ẹ ládùúgbò wọn gbà ó ti wà dàbí àgbàlagbà àbí wọn yìí sọ bẹ́ẹ̀ so ìtumọ̀ rẹ̀ ní pé tó o bá fẹ́ dàbí àgbàlagbà máa nínú ìgbà ń tiẹ̀ kẹ́kẹ́ rẹ̀ lè máa dá bọ́rọ́bọ́rọ́ látijọ́ tí kú wá tí wá ń pa àwọn èèyàn kọ̀ wá pa àwọn tí wọ́n ń wò nínú ìgbà kọ̀pá wọn ẹ dá mi lóhùn àwọn èkú ń tiẹ̀ sáwọn náà kú ni tòótọ́ ẹ́ẹ̀ <laughs> yìrá ó ní ẹ mọ̀ mọ̀ fàṣọ wọlé ẹ̀wọ́n bí ẹ ṣe ń fàṣọ wọlé ń fàṣọ wọlé ẹ̀yẹ̀ rí gbogbo ṣòkòtò ẹ máa wo nǹkan o hmm, Allahu ṣé ẹ mọ̀ pé kí ṣòkòtò èèyàn má tó lẹ̀ ń àmì péyàn lẹ́kọ̀ọ́ ni ẹ mọ̀ àbí ṣòkòtò sofésofé tá à ń gbé tíjà ló pọ̀ ọdẹ ẹ gbọ́ rí ẹ gbọ́ rí àbí ṣòkòtò tá à ń gbé tíjà ṣòkòtò àwọn tíjọ́ tó lẹ̀ àwọn tí wọ́n kàwé tí wọ́n lẹ́kọ̀ọ́ gbà náà ṣòkòtò sófin ní wá ń pe àwọn tí ìmọ̀ ẹ̀sìn wá dọ̀dọ̀ wọn bí ẹni wípé kì í ṣe wípé tí yóò bá bá wọ kẹ̀m̀bẹ̀ ojúgun náà ní máa wà gbogbo àwọn èèyàn ńlá wá wọ́n bu ẹ̀ṣin kí dàásùkí àbí kí wọ́n máa ń pè é tí ò ní lápá báyìí wọ́n fi abetí ajá sí ṣòkòtò wà sí kẹ̀m̀bẹ̀ kìí balẹ̀ àwọn èèyàn ńlá láàánú wọn gbà náà ṣùgbọ́n gbà tẹ̀sìn ẹ̀rọ ọmọ ló di pé àbí ṣòkòtò ṣòkòtò. mọ̀ ìkúnlẹ̀ mọ̀ ìdọ̀bálẹ̀ mọ̀ ìṣègbà mọ̀ ìnàró ó sì ti a fáwọn ọmọ wọn kan táwọn ọ̀dọ̀ bá lẹ̀ fún ọmọ wọn ní bínú sáwọn ni nígbà táwọn òsò kí a mẹ́sùn ọmọ wọn kan ti lọ ìlú ìbò tó káwọn ọmọ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ dé wọn ni kí ẹ grandpa wọn ní sọ kí wọn dọ ẹ ẹ̀rá ọmọ ìlú ìbò ẹ̀rá ọmọ ìlú ìbò <laughs> ṣùgbọ́n tó bá ti jẹ́ tẹ̀sùn ah ọmọ yìí bàjẹ́ o abẹ́ẹ̀dì wọn ọ̀dọ̀ bá lẹ̀ wọn ò ẹ̀sìn ní ṣètọ́nù ni ó ti kọ́kọ́ wá gbé sí wọn lẹ́nu wà ìdílámù yá hẹ́tà dúró bí i bá wí. wà ìdílámù yá hẹ́tà dúró bí i bá sáyà kúrú náà ọlọ́run nígbà táwọn ò ti máa na pẹ̀lú ẹ̀ tí wọ́n ti máa na lọ síbẹ̀ tó lọ́wọ́ bó ti fi ọ̀nà yẹn mọ̀ wọ́n kò sí tó kù tí wọ́n ṣe jù ká sọ̀sọ̀kù sọ̀sì lọ tó ráwọn náà fẹ́ relevant wọ́n fẹ́ kí nǹkan kan kọ́ gba ògbó àwọn jẹ́fẹ̀ lẹ́nìkan tí sàn ṣeré pa àtàwọn ọmọlẹ́yìn wọ́n fẹ́ pa lẹ́gẹ̀ẹ́sì bàbá àwọn rẹ̀ wọ́n fẹ́ jẹ kíní kan wọ́n fẹ́ jẹ kíní kan ojú tí bàbá yín bí àwọn try àwọn náà change àwọn nǹkan tí wọ́n bá ń lẹ̀ ńgbà yẹn àwọn náà ṣe condemn wọ́n tún kọ́ lẹ̀ wípé bí wọ́n ṣe ń kéwú ńgbà yẹn àwọn èèyàn lọ ń lo twenty ta forty years nílé kéwú lọ́dọ̀ àfà ẹlòmíì ó kún un lé kí wọ́n ẹ̀yin wá sọ di pé láàrin ọdún mẹ́wàá káwọn yẹn ti máa ma kéwù gan náà lọ ṣe pé wọ́n chèǹjì kankan náà nílé kéwù káàkà jókòó síwájú ta ká jókòó sílẹ̀ sọ di ti kíláàsì sí advance ẹ̀yàn pé yẹn náà advance kí ló fẹ́ innovation wá a ẹ̀ láwọn èèyàn lónìí àwọn èèyàn innovation wá àwa ẹ̀yin sì kọ́ lẹ́ nìmọ̀ wà fawqa kulli dhi ilmin alim alim tàṣẹ́yà bàbá ọba ti à ń ká àṣìyà kulli ma yadda'i fil ilmi ma'rifatan alim ìyẹn nìkan lọ́kànú o tó bá ti fẹ́ lágbárí yóò yà sáré mú bí mo kàjọ yìí kí lẹ́ni kí lẹ́ni nìkan mọ̀ wọ́n lẹ́ni tí wọ́n bá dí oko bàbá ẹlòmíì rí yóò ní òsí oko bàbá ẹni tó tóko bàbá mi ó tí ìdóko bàbá ẹlòmíì ni o ní ọba wo oko bàbá ẹlòmíì lókè ẹ́ẹ́ ìbòlà aláwà mo wá máa rí àlá tiwa lọ́ọ̀kan bó ti yẹ pé ó jìn à ò tí ò lè lélẹ̀ lọ́ọ̀kan ìgbà tí wọ́n àti mànà lọ́ọ̀bẹ̀ ọlọ́ni tí wọ́n máa wí ní wípé hádà wọ́n ni hádà ìfún aláàrẹ̀ ti dé ayé yìí ti bẹ́ẹ̀ tó ṣe bàbá sùúrù wọ́n máa wá ní kí hádà ìfún kọ́dí ọ̀nà irú àtijọ́ bá ń ti máa ń parọ́ yẹn gbà yẹn náà torí pé wọn àmàna lọ́bẹ̀ torí pé kò yé wọn ni wọ́n sì fẹ́ relevant kí wọ́n wá dìrọ̀ máwọn àgbàlagbà wọ́n dìrọ̀ máwọn bàbá wọn wọ́n dìrọ̀ máwọn lẹ́gẹ̀sì kan láti bu kúnra wọn àwọn tí wọ́n sì ń dìrọ̀ ọmọ ìgbà wọn wá mọ̀ wọn dúró síbi àwọn tọ́kọ̀ wọn mọ̀ àwọn ò tiẹ̀ tún wá wá mọ̀ fáwọn wá ìmọ̀ tó tuntun táwọn táwọn jogún nítorí kí mo fi máa lékún sí ó tún wá bẹ̀rẹ̀ sí máa padà lẹ́ àwọn wá fẹ́ bọ́ sípò tàwọn tàwọn tí ń dá wà lálẹ́ ẹlọ́n fún wa mọ̀ fi wá ṣe pọ̀ngẹ́ dáadáa rọmọdọ́nù ilé mọ́jọ jẹ́ ọ̀kan tó kù tájú àláyé nù ọlọ́run já arókùnrin rẹ̀ kájọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé pẹ̀lú àlàáfíà ìnáka ala kò lè ṣẹ́ lẹ́ẹ̀pá àwọn kan gbé pinni wa ẹ̀fọ́ àwọn èèyàn bá ẹjọ́ àkùn káwọn èèyàn jókòó sáàyè wọn ẹnì kan máa kú àwọn àgbàlagbà àwọn àgbàlagbà ní kẹ́yìn kọjú fún